Ọládé Michael àti Adébáyọ̀ Mákindé lóní ká fi gbọ́gbọ́n o. ẹ̀yin lẹ́ ò mọ̀ o. lẹ́ ò o lẹ́ ò mọ̀ o lẹ́ ò mọ̀ o lẹ́ ò mọ̀ o. ògbóná ògbóná bí ẹlẹ́wù ṣọ̀pọ̀nà ògbóná. bó ṣe wí lẹ́ ń wò ó. agbára ìkọ̀ọ̀kan yàmbá yàmbá yẹ́ ẹ̀bí láà àdúgbò ẹ̀mílá. ilẹ̀ ṣó lọ́dún yòó wọ́n nìkan lọ́pọ̀ lọ́gbọ́n wá ó kọjá òye ọlọ́gbọ́n. má wojú ẹ̀ ó kọjá òun tẹrù atakere lójó kò má ṣe sójó bó ṣe rílẹ̀ ń wọ̀ ọ́ tí ẹ kú yẹ ẹ́ agbára ìpọ̀ gan-an o. yọ̀mbà yọ̀mbà yẹ yàmbá yàmbá yẹ ó ya, ọlọ́gbọ́n o. ó kọ́ wa dúgbò ó gbé ya. ojú lé otoko bínú bá jó lóko mọ̀jálá déléwé ológìní ti gàjà ojú tọ́lẹ̀ ọ̀tọ̀kọ̀ ó kọjọ àbẹ̀wò. ẹ̀yin pẹ́pẹ́ di yé la sálẹ̀ pakuru tó bá pakuru wọ pẹ́pẹ́ yẹ tó bá tẹ́ bọ̀ ní àbọ̀lọ́ ní ìdílé ẹ ìyálà jẹjẹ tẹ́ bọ̀ náà ẹ ẹ bí ẹ bí sọ wọn bí yẹ rẹ ẹ yóò gbọ́ dẹ́ lọ́jọ́ yìí. ọlọ́wọ́ bá ti yá. ọ̀yà ẹ̀jẹ̀ pa ẹ̀jẹ̀ wọ̀ pa ẹ̀jẹ̀ rẹ̀ ti já ẹjọ́ ẹ ṣáà. ọwọ́ ẹ wá ní. láyélé láyélé. gbogbo yín ló rí òun nìkan tí ẹ fẹ́ pa nù. ẹ filẹ̀ filẹ̀ wà ó dàbí gbàgbà wà lórí ẹ̀ lórí bó ṣe dàbí dọ̀dọ̀ yàn ẹ̀ mo ṣe pìtì ìyá ẹ mi ìfẹ́ wọ mi ìmọ̀ nǹkan tí n lè ṣe fún ẹ tó ti yẹ bọ̀bá jẹ́ kí n tí máa wọnú ẹ tí máa jáde apá pa ẹ mi ìmọ̀ ń pa ẹ o ẹ ti mọ̀ wípé ikú oníkú òun ni omi máa ń gbà kú. Kọ̀rẹ́tì kọ̀rẹ́tì. Bẹ́ẹ̀ ṣe yìí, bẹ́ẹ̀ ṣe wá wà yìí. Tabakọ pa tó ti wà lẹ́lẹ̀ á sì wà bẹ́ẹ̀ lórí eléyìí ó ti yé yín ó yẹ ẹlẹgbẹ́ sá ó yẹ sàgbà. ó dà kó wa. mo máa dùn sá ẹ sá mo gbogbo yín akura yín dọ̀gba ah. yìí. ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ. Right. <laughs> ẹ má sáré ẹ má sáré ẹ sáré o ẹ sáré o ta ló. ìgbẹ̀yìn lẹ́wà dùn kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀lá. lẹ ò mọ̀ lẹ ò mọ̀ lẹ ò mọ̀. gbogbo náà. ṣé ẹ̀yẹ dánú ìjà ni máa bá yí àwọn ìjẹ. mo lágbàá mẹ́rin oríyá oríyá oríyá ẹja oríyá ẹja. màá nù. kí ló fi gbà ẹ̀gbọ́n kí ló fi gbà kí ló ṣe. bí ojú mi.

ikùn nífà gbá mi ṣe lé gẹlẹbẹ nífà. bí mo ṣe lágbára nìyẹn israeli alaye ẹ má bínú sá mi ò mọ̀ pé kún tó tó báyìí béèyàn bá rí yín bẹ ṣe ń ṣe yìí kò lè sọ pé nǹkan tó lágbára tó tó báyìí wà lọ́wọ́ yín ah, ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ yín ọba ti kírun aago méjì sólódì mi lára eh, alaye ah ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ yín o tíwáìlì o tíwáìlì o. mo lágbára jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tí mo lè ṣe tí bàbá mi bá kí n bẹ̀rù pẹ̀lẹ́ yìí bẹ́ẹ̀ni. kò sára tẹ́ lè dà àlàyé tó bá wá rí bẹ́ẹ̀ ṣẹ́rí mi tẹ́ ń wo ìyá Anthony màá ò ní mi oríta kí ló ṣèyí fún oríta ìyá sunkún ọmọ rẹ̀ rìn kàkà kórè alaye aláyé bàtẹ́sẹ̀ yín ló máa rẹ̀ ṣé ní gbogbo àrà tẹ́ ń gba yèmí kó jẹ́ o ó ti yé yín aláyé ah, sorry bàbá ẹ eh, mo fẹ́ kẹ́ gbé mi tura bá yé ó ti yé no ó ti yé yín sà ó yé yín kẹ́ gbé mi tura bá yé kémi àti yín kájọ contaprint ó yé yín iṣẹ́ union lèmi ṣe ẹ̀yin kọ́ máa jókòó sí gáréèjì tẹ́ ṣe ó ti yé yín tẹ́ ṣe la gbogbo ẹlẹ́yẹn that? Oh. Ah. Let me always come. Hey, hey, hey, hey, Hababi, Hababi. Come, you. Very best builder. Mira, how come you are Maria? Èmi pẹ́ jí ni o. Ah. Ẹ nà mo pẹ́ jí. Kí ló ṣe tó fi pẹ́ jí? Mo pẹ́ jí ni mo ní mo tètè sùn. Fine, wọ́n kọ́. Mo jí yé àgàdo márùn-ún, ǹgbọ́n bọ́dì mi ò bí i àmọ́ ti rí bẹ́ẹ̀ ẹ rí. it's okay ẹ kúṣẹ́ nísìn principal fẹ́ bá wa sọ̀rọ̀ ìyànjú. ṣe àṣe àṣe. sọ́bọ̀ shut up. kí ni gbogbo pálapàla ẹ. ẹ̀yin bá ilé ìwé yìí náà. ẹ̀rọ jẹ́ ronú sí omi mọ́kọ tó dé tí mo fi pẹ́ dé o. o fẹ́ ronú sí. ẹ ó yẹ kúlẹ̀. ẹ mo rántí mo rántí kọ́dọ̀ sẹ́yìn ṣẹ́ẹ̀rì ní ní iléèwé wa ń bì báyìí ó ní àwọn kan tí a kì í gbà láàyè ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo bí irú àwọn méjì yìí báyìí come out time come out here. bínà ẹ wo ṣé akẹ́kọ̀ọ́ wà wọlé báyìí ǹjẹ́ ẹ lè rí wọn ta kẹ́pẹ́ wọn ní akẹ́kọ̀ọ́ ẹ wo ohun tó gbé sórí ọtún bóra ọ̀n lo kípa ẹ̀ oya go and leave there. go and leave there. àbọ̀ abálọ̀rọ̀ yìí ṣẹ̀rí kí a tó wọ inú yàrá ìkẹ́kọ̀ọ́ wa lọ mo ní tíṣà kan láti introduce sí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni so wọ́n á sorúkọ ara wọn fún yín wọ́n á dẹ̀ bá yín sọ ọ̀rọ̀ ní ṣókí ẹ fún wọn ní àtẹ́wọ́. Hello. kẹ́ máa kẹ́kọ̀ọ́. because you are the future of tomorrow. ẹsẹ̀ yàrá. fẹ́ gbọ́wọ́ dànù ẹ má ṣàjẹkówó mi dànù àwọn olórí burúkú ṣe ẹ ẹ bastard lambebe ẹ ẹ gbowó mi bọ mi ò fẹ́ gbọ́ sórí o olórí burúkú sọ fẹ́ fi kí yọba bẹ́ẹ̀ lójú ni olórí bọ ẹwọ wẹrẹ ẹwọ wẹrẹ ayé bàbá ẹ ò ní dà bẹ́ẹ̀ lọ lókù ọyọ ẹkọ ẹkọ ẹkọ olóṣì ọmọ wèrè ó yàtọ̀ sí jésù tó gbàgbé lébù àwọn olórí kọ́ ni kíkù ìwà wèrè tó ń kà lọ́hùn yẹn mélòó ló kù ṣé mẹ́fà ni àbí ọ̀dà bẹ́ẹ̀ èmi máa jẹ́ bí kẹwọ́ olórí burúkú máa gba bàbá ẹ̀ ó fẹ́ fi kí bàbá ẹ̀ lójú olórí kórí orí bàbá ẹ̀ ni ò pé mi ò sí ẹgbẹ́ please wọ́n ṣe ń gbé báko bí bàtí ọ̀fẹ́ gbé pósí ẹ wá wọ àwọn òfò kí ni mo tọ́ lọ orí yìí burú ni ẹ yà wẹ̀rẹ̀ ni. Ah! ṣé ti yẹ ẹ wọ àwọn òbí wọn nǹkan tó máa bá yàn fà ó máa ń pọ̀ bí ah, òkìkí òkìkí báwo ló ṣe ṣe báwo ti ṣọmọ yẹn léṣe sórí ìkànnì ẹ ẹni tó bá rí ẹ sìn wọn á sọ pé o jẹ́ntu ò lè ṣèkà ó dẹ̀ gbọ́mọ yẹn ṣubú mo rí ẹ. ìwà náà ìwà náà ló yà sọ̀rọ̀ pẹ̀lẹ́ zọrí ẹ. ara bàtà sọ yẹn ìwà náà. yíyẹ wẹyẹ wẹyẹ ní. àti ìsókè kò dáná òkìkí báwo ló ṣe ń ṣe báyìí. kọ́ sọ́tọ̀ ọwọ́ ọ̀gá tẹ̀kẹ̀ sọ́rọ̀ mi sọ olórí fìyà jẹ. èyí ni a jà fún yín. ó lè gbọ́ mo yẹ ṣubú orí ẹ̀wọ̀ ló ń da àwọn tó ṣe kàtó lórí ẹ̀ máa dà. Ah, àti ìsókè. orí mi á ga. Ah ẹbí ẹ ṣubú ẹ kí sorry. sọrí sọrí ṣe ṣe ṣe pẹ̀lẹ́. ṣé ìwé bàbá ọ̀rọ̀ mi ò kọ̀ rárá o nínú ilé ìwé yìí ọ̀rọ̀ òkìkí ti sú wa a lè fààyè gba òkìkí mọ́ nínú ilé ìwé yìí torí gbogbo àwọn ìwà tó ń hù lóríṣiríṣi ní ṣókí ẹ bá a mú òkìkí kúrò nínú ilé yìí tíṣà ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ ọmọ ọ̀mọ̀wé la fi mú wá ẹ̀ ní àmúkò bóò ni ó ṣe wá mọ̀wé. ṣé ẹ rí kó má dàbí pé mò ń parọ́ àwọn olùkọ́ ẹ̀ ọ́ lè gbẹ̀rí mi jẹ́. bẹ́ẹ̀ ni dádì o ìwà tí òkìkí ń wù kò dáa Like I am saying, we have three types of letter, formal letter, informal letter, and semi-formal letter. Do you understand? Come on, go back to the house. sit down. sit down. Okiki. Okiki. Mo ń jẹ́ Tell me what we have been saying since morning. So fún mi. What have I been saying since morning? Stand up. Yes. Mo gbọ́ ọmọ this. sùn ẹni tó bá jẹ́ ọ̀sùn tó ń gbọ́ nǹkan téèyàn bá ń sọ. látàtàárọ̀ pẹ̀ ń bọ̀. inú ibi mi tí mo ti sùn. wọ́n ló pa mí. yes kí ni mo ti ń kọ́ lọ́kàn. you said we have three types of letter formal letter informal letter and semi-formal letter ọyá jáde bí mo ṣe ń wẹ̀ àwọn ọmọ mi yìí wọ́n tó gbọ́n mi. yas mary now gbogbo nǹkan tí mo ti kọ́ yín látàárọ̀ ẹ jẹ́ kí n wá kọ sójú bọ́ọ̀dù fún yín. ṣubú I I am máa bọ̀ bẹ́ẹ̀ máa bọ̀ bẹ́ẹ̀ máa ìgbà ìbọ̀lọ̀. òkìkí ọ̀sọ̀kù. láàmú ìjẹ́ kí n jẹjẹ ìyẹ́ ẹ̀ ń mú bí mi àwọn kan kan ṣáájú mi náà wá gbèdè mi padà àkọ́dá owó òjọ̀jọ̀ bí àjọ̀jọ̀. ṣé ń gbọ́ kàtàkàtà tó ń sọ lẹ́nu. kàtàkàtà ṣọwọ́ ìdíyẹ. kí n parọ́ ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀rọ̀ amúgbó ni bá múgbó bá pààyàn yóò dúró tì yóò lòun lò ní pákó ní ìjìyàn kí n parọ́ wọ́n tọ́ lóòótọ́ ni. àbá ṣe é fẹ́ gbọ́ ọ̀rọ̀ mi ò yí padà nínú ilé ìwé wa yìí àfẹ́ òkìkí mọ ẹ bẹ́ẹ̀ kò ní mọ àwọn afẹ́ ọmọ bọ́ọ̀ bá burú àmọ́ kọ́ ni ọmọ ṣẹ̀ ní ìṣẹ̀jẹ̀ abáwí ẹjẹ́ mi ọba àwí ní ìṣẹ́ ríran òkìkí láyé rẹ sọ ẹ ọba mi lè ní nílé ìwé kàwé o kò sí torí kò sí ṣe tí ń ẹ wọn bàbá bàbá ẹ dúró lọ. mo ti bí mi.

kò tí ẹ̀rọ ti kúnlẹ̀ àbí amọ̀já. àbógun ah, fẹ́ pa wọn ni sọ́ọ̀rì ogun apá ni kò yẹ kó yá. ẹ ẹ lọ́nà fún ẹ ládélé. ẹ ṣe bàbá ẹ ṣe bàbá sàn láti wàhálà tèmi ṣe wájú ọ̀tá náírà lèmi. bẹ́ẹ̀ ló ṣe ìwọlé fún ọ̀rẹ́. ẹ ó ti yé mi sọ́kà náà ní wèrè lórí mi. wèrè wo náà ni. wọ́n máa gbó ohun àbí láàrin mi àti àfihàn olóko sí olóko DJ YK múlẹ̀. ẹ jẹ́ òmúlẹ̀ kan bí tí o gbèsè pẹ̀lú ẹ̀ ṣe ó lè wà fíìsì ẹ̀ tó bá ń gbọ́ rẹ o. pé kí inú bí mi o. ẹ kí ló fẹ́ ṣe wà mú wà tọ̀tọ̀ wá kí ibi kú tèmi kí n kí balance mi máa wà á gbà jẹ́ lọ́la. oògùn àmú. àmú ṣe kí ni. bámu. oògùn àmú ṣe kí ni. àmú. Ah, àmúwìrán kìnnì àmúkàn mosman park ni náà gbogbo ogun tí ń bẹ̀rẹ̀ àmúlọrí táwọn kí ni ṣe ọba ẹ̀ náà kì í bó o lè fi kọ́kọ́ débi ìwé oògùn mi ná mo ló ti rí gbé. èbí dànù èbí mo ní kí n gbé kí n máa kà nítorí ah, àmọ̀gbàgbé ọlọ́jọ́ lè dé sí yín. ọlọ́jọ́ rẹ̀ ò ní dé sí ọ ṣé nǹkan kan ṣe òkìkí èmi ló lè rí ọ̀rọ̀ kúrò mi irú àmọ́ burúkú wo ni wọ́n ìfẹ́ yà èmi ò ní kú báyìí nísìn lẹ́yìn lẹ́yìn ló ló bẹ́ so sí bí kú bá ti ń palawé obì ọ̀tọ̀ ní máa ń yọ tòfu àsí ọ̀yẹ̀ gẹ̀rẹ̀ mọ́ yẹ ikú mi èso ní ọ̀dọ̀la bó bá dọ̀la tún kọ̀la ọ̀yẹ̀ gẹ̀rẹ̀ ọ̀la ọ̀la ọ̀tán láyé gbàgbéwé ogun gbàgbéwé ogun mi wá nù ilé àhóró ní kọ́ ọmọ ọ̀kà tó mọ̀ pé pọ́pátì tẹ̀ nínú. mi jẹ́ mi gbàgbá kan ti agba kan ti wálé àkókò ní àyè sọ́ọ̀mọ́ bá mi dùn kíní ọmọ ìyá wèrè kúta rẹ̀ ẹjẹ́ ìgbé gẹ̀ẹ́sì sọ́ọ̀kà ọbẹ̀ kàbí tó ti ya wèrè kúta rẹ̀ sọ́ọ̀kà ẹ̀gún rẹ̀ sọ̀wọ́lẹ̀ sọ̀wọ́lẹ̀ gbowó má wà lé o má gbélé àkókò. lẹ́nu tí mo ní kí kún ọṣẹ bí àbá mi náà nọṣẹ tí mo ń gbá kémi náà lè wọ ṣe bìsàbùsà bá mi fẹ́ kàn gan sí. ojúlẹ̀ ń wò ó. ṣẹ́ẹ̀bì ni kò lè tó báyìí mo máa ń bízì ní orí ọ̀gbẹ́ rẹ̀ wà. ẹ̀rọ sí i. ẹ̀rọ jẹ́ tó ní màá wú ẹ ṣe bọ̀dá mi ẹ wò ó bọ̀dá mi ẹ wò ó òkìkí bá ti bí bọ̀ tó bá ní sùúrù náà tó bá kò sí obìnrin ọwọ́ kan ló máa gbà kí ló dé ẹ tíra àwa gbígbé bọ̀ àti zazu àti gokad. káàdì ó ṣe ìdílé bọ̀dá mi mo ṣe ìgbà tó bọ́ ọmọdé ò bá fún mi àgbàdo máa ń dà. àwọn bàbá wa tí wọ́n sọ̀rọ̀ wọn parọ́ wọ́n ní bí ọmọ bá pẹ́lẹ̀ yóò di bàbá aṣọ mi pẹ́lẹ̀ dàbísà. àbọ̀ kìkì jẹ́ nǹkan la máa ń gbé la máa ń kótó òdodo àbọ̀ nǹkan. mo ti dàgbà mo ti dàgbà. bàdá mi ibi tó rọ̀ àwọn àgbà pé ọwọ́ tí bá ń kú àìfi sábẹ́ aṣọ lẹ́yìn wọn kò kí ìwà láàrẹ̀ tọ́ ọwọ́ náà ní kò bá ń bá a sọ̀rọ̀ kó máa fi mí lọ́kàn balẹ̀ gbogbo mọ́tò àdúgbò yóò lórí àwọn ah, ah! láti bí ògùn lánàá ni wọ́n ti máa ń bá yíwó bọ̀ wọ́n máa bẹ̀ wọ́n bẹ̀ sáà ṣùgbọ́n níbo ni wọ́n ti bá. ń bọ̀ lọ sọ sí kò lẹ́dà sùn dàdú rábùnẹ́fà dàdú máa ní kí n gbogbo rárá. tó fẹ́ dàsún ní òkìkí. àdìrí já ìyá tó ń bọ̀. tó fẹ́ dàsún kó o bí òkìkí kó o fẹ́ kó máa da bọ̀dá mi láàmú tó ti yẹ ẹ̀yìnlẹ̀ fi gbà. ẹ bá fi dídé ènìyàn kí ló wà ń gbẹ́jẹ́ kí máa mú lọ sẹ́kọ̀ọ́ ó máa ní gbùgbọ́ láwọn tó wà lẹ́kọ̀ọ́ káràtì ẹ̀ máa ṣe ìyàtọ̀ sí àwọn tó wà lẹ́kọ̀ọ́ kò ń ṣàwọn abúlé tẹ́gbẹ́ wọn ọ̀làjú ọ̀fún ìk bọ̀dá yẹn jẹ́ kí n máa ń lo èkó kódà tó bá bá ọkọ mi ṣiṣẹ́ ìdá ń sọ yìí kó máa pọ̀ léètì gbogbo tó ń kò ní ṣe mọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà yes. àìrírí ẹgbẹ́ ajú ẹ̀ka ara ẹni wá wúwa ẹ̀ka. ẹ mọ̀ pé báàmù nǹkan ni èmi àti wọn ẹ wá fẹ́ jẹ́ kí n fi mọ́ bí mi. Mátẹ́gùn kì í ṣe abúlé o. Ìgboro ni mátẹ́gùn dé láàgbẹ́ lókè àwò. Ìgboro ni kò ń ṣàbúlé. Àwọn abọ́ ayé rí rẹ̀. Ọ̀rọ̀ lọ́sọ̀ọ́. Tọ́lá ń sọ̀rọ̀ ní kó ti wà yìí nínú àlẹ́nu kejì ni ó ti wá ìrírí ọ̀dọ́ kóngolo. ó yé mi gbó. ọ̀gbọ́dọ̀ mi tí ẹ̀ bá mà èló lọ́mọ ọ̀dọ́ tó gbà pátápátá tí kè wọ́n lè fún ara fún pọ̀ sínú nítorí. yes wọ́n wà pẹ̀lú ìmẹ́sẹ̀ mú un lọ àmọ́ láti yàtọ̀ sí bó ṣe wà yìí nà. àbí o ó dàgbà làbí ààyè dìbò bẹ́ẹ̀ bá rí ìṣòro mi lẹ́ẹ̀kan. ó ti mú ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ṣe gbẹ́yà. ẹ máa yọ̀rọ̀. bàbá mi sáré lọ rí olórí ẹ. yóò kọ́ ẹ sọ̀rí ọ̀rọ̀ ọ̀gá gan ò gbádùn àwọn ọmọọṣẹ́ ń sinwin. ẹ jọ ya ẹ gba lọ́ọ̀jì ẹ bá mi rè yóò gbà ẹ̀yọ́ kì í ṣe ọ̀rọ̀ àti ìlú àlà nípa ọ̀rọ̀ ọmọ yẹn já sáré fàyẹ̀ láìsẹ̀ tó ní mo ṣe lọ mítì. ọ̀rọ̀ yìí náà gbogbo ẹ̀ wà kẹsàn-án náà mi nù. ní mú wá tẹ mú wá bí ẹ fẹ́ kó bá kó máa ṣiṣẹ́ bí àbí. bẹ́ẹ̀ ẹ jẹ́ kú bẹ̀rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ṣeun tó le ṣeun tó le. inú tèmi náà dùn bẹ́ẹ̀ bá ní kọ́ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. àti bẹ̀rẹ̀ iṣẹ́ ọmọ ìkéré mi mo fẹ́ kẹ́ dísìn kẹ́ gbọ́ àwọn informations kan ládébé. sáà gbà tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ láti máa bá wa ta gíńbì gbà tó fẹ́ máa kọ́ṣẹ́ igi èlò ló san. seventy thousand ni mo san family biscuit méjì blessing shinap méjì god bless you mineral secret méjì wọ́ọ̀tì dọ́sìnì méjì orógbó dọ́sìnì méjì lẹ́yìn yẹn mo ti wá tún lọ ra páṣọ ogbó méjì. mo rò pé gbọ́ pé ingredient yẹn tẹ́bá ti ní gbogbo yẹn kọ́ mọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ sórí ìwé kò lè òun tẹ̀ tún ní station á lè á lè kaṣọ gbàdá. kò sí tó burú nù àwọn náà ti mọ̀ pé ọjà téèyàn bá fowó rà kó léyìn ó fi pa bọ́ bá kọ́ tó bá mọ̀ náà ní sí yóò padà di owó fóònù náà bá babaláwo lèmi ìṣègùn mò ń ṣe mọ̀ jáwéjágbò mo fi ń ṣèwòsàn ó sì ní òwò òun pé iṣẹ́ tagitagi náà ni ló jẹ́ mú wà. babaláwo ni. babaláwo ni. kò sí wàhálà. ẹ wá dákun. ẹ wá gbọ́ ẹ̀yẹ mo ń gbọ́ ń wowó èmi ọmọ ìka burú bó ti wà yìí ẹ mi lórí ẹ. ó burú o òkìkí ilé ìgbòho. àdúgbò ìjàgbọ́ wàhálà àdúgbò ìdààmú àdúgbò. rí ah, mi ilé yóò lè burú Buru palace àbẹ̀mí bí ló jẹ́ bẹ́ẹ̀ bíburú palace. eléyìí kẹ ọgá bíburú ju. ẹ dọdọ dọdọ please sọba kan bá lóun burú tó bá ti lè wọ bí i calm down bẹ́ẹ̀ ni. ẹ bá mi dé náà calm down. ọ̀rẹ́ ló ṣó ń fagbó irú táàmù lọ́wọ́ yìí. ń gbọ́ sọ̀rọ̀ lè mọ yọ̀ọ̀mù. Ọlọ́run fagbó fífọ́ àkókò ọ̀tá ìkó fà wá bá mi bẹ̀. Àbílẹ̀ <laughs> ogun kò ní. Ń bọ́. Tó ti gún yàn kò ní. Bí ọtí kò gún, wà bá wèrè bẹ́ẹ̀, wà bá mi bẹ́ẹ̀, mo wà lé fún ẹ. Bẹ́ẹ̀ni, yóò fọ́ òkúta mọ́yàn lórí mi. Ọlọ́run jẹ́ sí. <laughs> Wọ́n practice ẹ̀ please òkú ẹ̀ bàbá ẹ̀ máa gbé bí. ẹ má jẹ àwọn òkú ẹ dákun. ẹgbẹ́ tó tẹ́lẹ̀ pé nígbè á kọ́ṣẹ́ yẹn á mọ̀ á dẹ̀ owó yẹn á fùnà ẹ̀yìn ẹ̀ṣẹ̀ ogun nǹkan tí àwọn senior colleague ẹ̀ sọ. kò sí ọba nǹkan kínní inú òwe ilé ìmúra gbogbo ẹ̀ wá. pélébé. kọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà. ẹ tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà mi aago mẹ́sàn-án ni ó máa close lálẹ́. kọ́sà tiẹ̀ wà kọ́sà tiẹ̀ jẹ́ ìsinmi sọ nípa abẹ́ nǹkan ìkọ̀rẹ́ lóko bẹ́ẹ̀ ṣe ń lo action tẹ́ ń ṣọwọ́ bẹ́ẹ̀ yẹn ṣé ti pé ẹ̀fẹ́ fọgbọ́n wá kẹ́wèrè lẹ́mí kó lè sún bí ìyó. èrò òkò ya wèrè ọmọ dáadáa ni ọkàn burúkú èrè ìrìnkẹlẹ. kí lorúkọ ẹ please wọ́n sọ ni. my name is Òkìkí Zazu. ó tún ti sẹ́ o ẹjọ́ ya pọ̀. ìlú ẹ̀wọ̀n gọ́lú níbi tó ti ń gbé káàdì. káàdì. bàbá wa bí. ìwà dé pàdé kọ́lù. ọba lọ gbé káàdì. ẹnu ẹ̀ lẹ́pẹ́ sí ìyá ẹ̀dọ́ mo lẹ́nu pàdé kọ́lù lórí àwọn. ó ti rọ rẹ̀ ń tiẹ̀ nù. orin kọ́ni kí nìyẹn ni. ó máa bẹ́ẹ̀ mi náà bẹ́ẹ̀ ni. ọ̀nà ọ̀gbẹ́ ókè ókè. orin ni ó ti rọ rẹ̀ ń tiẹ̀ kì í gbá lọ rẹ̀. ara rà bá wọn bẹ̀ wàhálẹ̀ kan ṣe. wọ́n ní wo oníbó káàdì orúkọ yà kíní that's all right ó orúkọ ẹ yẹn dẹ̀ ti celebrate orúkọ ẹ̀ ìyẹn ló wọ́n ṣe sọ pé ó lẹ́ẹ̀kan ọ̀dà àwọn senior colleague ẹ̀ nílé ọgbọ́ Yorùbá wọ́n lè ràn ah. iṣẹ́ tó bá lọ jẹ́ kí startup kó sí ẹ lórí wọ́n á ná ẹ̀ dàrọ̀ bàbá yà wá gbé ọgbọ́n òkìkí. tó bá ọdún dọdọdọ ìlà òkè ń ga bó ṣe ní station yìí tí ìdí ọtí dàbí pẹlẹbẹ yìí ó lè ràn ẹṣẹ lọ ẹni pé ìjọba ìyá kíkọ rẹ láti bá òfin kí wọn náà lè rọmọ ránṣẹ́ pé jẹ ah, ni ẹ. ìyàrí ìlú ẹ̀kọ́ ìyàrí ìlú ẹ̀kọ́ ìgbọ́n tó sọ wọn bá nà òun nìkan ṣe wọn ó bàbá ẹ ó jóná ni. ẹ ní sùúrù jàre ẹ má dàlú ọ dàbí nǹkan tẹ ẹ sọ. ẹ wá wọ ọ̀gá gbogbo wọn ń ṣe kàtìkàtì ọ̀gá ńlá gbó ń fa gbó eruku ńláńláńlá ọ̀gá ò máa kí ẹ o ohun tó bá ti wù wọ́n ni gbogbo wọn ń ṣe lápapọ̀ yìí máa máa bá o. ọmọ kan kí ló ṣẹlẹ̀ lórí one thousand naira ó sì máa ra góòkì tuntun kan. irọ́ ara gbígbóná sórí ẹ̀ ni sọ́wọ́sọ̀ wàhálà ẹ̀ ti pọ̀ jù kó gbà gbà lọ́wọ́ mi ni mo fẹ́ tẹ́kẹ̀wé yìí o rice on kó bá mi ra òkèké kan kó fi ìtìlú ẹran kẹ́dọ̀ wà ní ìràbò tí kò tàbí ìṣẹ́ tí kò bá ní blọọkù. Take down there, there's a good view. Only see the daddy. Ṣé máa burúkú rẹ̀ òṣìṣẹ́? Ojú ẹ̀ ojú ẹ̀ farabalẹ̀ ètùnú ni kò lò tírẹ́tìrì lè jò lò. Obìnrin gbà ra ẹ̀wà fún mi three hundred naira búrẹ́dì one fifty ó jẹ́ four bí ọ̀tọ̀ jẹ́ jẹ́ra gbogbo ìyàlọ kíákíá. ẹ wà ẹ wà wọn ni ẹ fẹ́ bọ́ wáyé ni. ẹ lọ òkìkí má bínú lèmi náà ra bẹ́ńsì switch ọlọ́dẹ náírà wọ́n gba four hundred wa o gba four hundred náírà mi o. ẹ àwọn ọmọ yìí bá jà o. mo dára lọ́wọ́ àti òun ṣe rere mo bàjẹ́ lọ́wọ́ abirùn. <laughs> ẹ gbà mí àbí kò fẹ́ da fókìkì ah. kò fẹ́ yé òkìkì ṣá. abirùn abirùn láwà. ọmọ mi yẹ gbogbo wọn jẹ wà yan mi yẹ jẹ gbòògùn ìjẹun ni eré ìyàwó ìyàwó ilé olùmọ̀ràn ìwà ọmọ ìwà <laughs> ẹ jọ wọn rárá o. orí ẹ àti ah, òyàwó. hello òkìkí àwọn ọmọ mi bàjẹ́ mi ò tọ́ wọn rárá wọ́n dẹ̀ ń rán ẹṣẹ́ bàbá ẹ̀ ní kí n fún lépè ní àbí ìyá ẹ̀ torí tó bá yẹ pé wọ́n tírèèni ẹ̀ láti lé ìwọ ò ní sọ sí mi èmi kọ́ mo bí àwọn eléyìí that's number one excuse secondly káti ẹ̀ ní ìfà àtọ̀ èmi ni mo bí wọn ṣé mo ṣe máa lo expensive word fún mi nìyẹn pé mi ò tọ́ wọn rárá mo pọnú gan àti pé mi ò mi ò lọ́pọlọ láti fi tọ́ wọn àbí o gẹ́ẹ̀tì ẹ̀ láti o tí o lè help me. ṣé wàá bá mi tọ́ wọn. ẹ mo ní kó bọ́ lọ́wọ́ ẹ̀ náà ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ kó tó di pé ń sọ̀rọ̀ náà that's all ẹ̀yin ẹ mọ tó ṣẹlẹ̀ gbogbo ní tẹ́ ẹ ránṣẹ́ ẹ̀yin lórí yín ti dàrú ṣerú ẹ̀ ló ẹ̀kẹ́ ránṣẹ́ tó fi ń pàṣẹ sọ́ọ̀dì sẹ́mi pé mi ò tọ́ yín nígbà tẹ́yìn wá kọ́ṣẹ́ ń bí táwọn senior colleague ránṣẹ́ tó ní wọn ò tọ́ wọn tó wá pè mí pé ẹ̀skísà ẹ̀ẹ̀tọ́ àwọn ọmọ yìí yìí o mi ò gbọ́rú ẹ̀ níjọ́ tí mo mo rò pé mi ò ní gbọ́rú ẹ̀ tí màá fi kú ni àṣẹ ìdí ọ̀tí máa gbẹrú ẹ̀ wá pàdé mi lọ́sàn-án gan pa bàbá ẹ̀ ń sìn yìí àwọn ọmọ wèrè gbogbo frustration tẹ̀ ń fún mi ọlọ́run ọba láàmú jùlọ á gbà mí lọ́wọ́ yín ń dẹ́ máa ṣeré ẹ gbà kí oúnjẹ lọ́wọ́ ẹ gbà kí oúnjẹ lọ́wọ́ ẹ̀ ẹ láì ta ń wèrè. nǹkan tó ń ṣe fún mi ní bíbá mi láìpẹ́ o. táwọn ta ní ṣe sí ẹ. wọ́n ń mi fín mo jẹ gbàgbà o. mo gé mo gbé mo gbé mo gbé orí mi bọ́ lọ́rùn wò wọ́n rí ẹ̀fín inú iléeṣẹ́ tọ̀dọ̀ mi àbí iléeṣẹ́ tí dáàdi ẹ̀ dalẹ̀ ẹ bá gbà mí kẹ́ mo máa ti gba ọmọọṣẹ́ ọ̀ràn kẹ́ wọ́n mú wèrè wá kọ́ṣẹ́ lọ́dọ̀ mi ó tún wá ń pè pé wọ́n róhùn fi ń bí iṣẹ́ èmi ọ̀gá tí mo gbà ẹ́ síṣẹ́ ni mo rí ẹ̀fín ni àbáwọn senior colleague ẹ̀ náà rí ẹ̀fín your please inform me. rambebe àtàwọn tó kù wọ́n ń dùn mí gàràgàrà. lábébé lábébé tó jẹ́ senior tó jẹ́ senior tiẹ̀ àbó gbàgbé pé níjọ́ tí wọ́n mú ẹ wá wọ́n ní kó wá bẹ̀rẹ̀ sí kọ́ṣẹ́ lábébé wà lórí ìdúró tó tó inter tó interrupt lórí kíkọ́ṣẹ́ orí ẹ̀ ti dàrú wọ́n ń gùn wọ́n gàràgàrà ẹ máa gbà pé ká máa ti ṣe ọmọ ṣẹ́gbà ó fẹ́ kọjá ìyẹ́ra ẹ̀ wọ́n á discipline wọ́n á nù ẹ̀ wọ́n á di ẹ̀ wẹ́wẹ́ wọ́n á dà sí lánàá bag wọ́n á gbé fún wọ́n á gbé fún dáadé ẹ̀ tó bá débi ó kún lánàá bag orí ẹ̀ ò da ṣé wọ́n ìfẹ́ kọ́ṣẹ́ wọ́n ń gun ọ̀gara ìwọ dàgbà tó bá dàgbà ṣe bí wàá dàgbà sílé bàbá ẹ̀ bastard ṣé o tó fẹ́ sọ ni ẹ kó kóṣe kó mi. ọ̀gá mi kí ló dé dẹ́n fàgbó ayé mi bàjẹ́ what an expensive question kílódé mi kílódé kílódé bàbá ẹ̀ fàgbó àbí kìlómítà ni. kìló kìló kìlómítà kìló kìló kìló kìló kìlómítà. your please answer me to sọ di hip hop yẹn. wọ́n máa kàn ní bọ́nà bọ́ọ̀ ló kọ́. bọ́nà bọ́ọ̀ ló kọ́. ó ti ẹ̀rí mi pé mo jọ́ gà sí ẹ rárá kí ni èjì tí bàbá ẹ gbà lọ́wọ́ mi mo ń bí ẹ lóore èmi sọ fún ẹ pé kìlómítà ni wọ́n ní kìlómítà kìló kìló kìlómítà kìlómítà àbí o sọ ní pop òkè òkè tó bá jẹ́ kí ìtọ́ ẹ̀rín ẹ̀yẹ já sí mi lébi màá ní kó fi pa kó nù ẹ̀ pa ni. kébì ṣọ́ọ̀bù náà kù. ẹ jọ bó làwọn sí ní ọ̀bọ ìwà kó wọn bá mú kó mi báyìí. Ah. ìdí mò ń bá iye yé ni. kó wọn lọ jẹ kó ti wà ìṣe ó ní kí n ṣọ́ọ̀bù náà kù ẹ gbà mí ẹ ṣàánú kébì ṣọ́ọ̀bù náà kù. mo ń bá iye ojú mi dára ojú mi eyín tí ajá fi ń bọ́mọ ìṣeré ló máa fi ń gé jẹ tí máa gba igbó ìtàn tó bá jẹ́ kó lọ bọ́ síbi tí ó da lára mi màá ní kó ń nà ẹ̀ pàkídádì ẹ̀ tó dé tí n bá torí ẹ̀ lọ ẹ̀wọ̀n kó pẹ̀lú ọmọ àlè ìjọgbọ́ ìjọgbọ́ báyìí wọ́n béèrè pé kí lèmi ṣe mú gbó ẹ ó dà tó bá béèrè ló fẹ́ di ẹ̀ gbọ́ wá listen now. wọ́n á nítorí pé kò yé ẹ bàbá ẹ̀ ò fẹ́ ń tírénì ló ṣe béèrè ó dẹ̀ kí yẹn láìtì rẹ̀ sórí gbó tá à ń fa yìí ó máa ń ṣáàkì èèyàn ni àpọ̀jù ẹ̀ àmójú ẹ̀ àfàjù ẹ̀ làwọn èèyàn fi lọ́ fi ń sá fún ló fi yẹ kéèyàn má máa mú torí àárọ̀ ẹ ní iṣẹ́ iṣẹ́ tí ìyá ńlá yẹ ọ̀rọ̀ ẹ àárọ̀ ẹ lọ àwọn iṣẹ́ tó dẹ̀ máa rán ẹ iṣẹ́ tó yẹ pé ó máa mú ìgbésí ayé ẹ táyé ẹ máa fi bàjẹ́ ni tó bá ti lọ fàájú bọ̀bọ̀ tó ṣe wáá ṣe yẹ ó tún ní tó ń pè ní positive negative ẹ la sọ yẹn positive ẹni pé gbogbo drugs ten ló yẹn pátá wèrè gbó wà nú ẹ ṣùgbọ́n mi ò sọ fún ẹ pé kò lò ṣùgbọ́n pé wọ́n ti ń yí ọ̀rọ̀ báyìí tẹ́lẹ̀ tó bá mú igbó ó lè máa ké lójoojúmọ́. gbọ̀ngàn mi ṣé gbọ̀n yẹn gbẹ. bàbá ẹ fẹ́ tèsí ẹ. ìdólé tí mo kàn máa sọ ni pé excess of everything is bad. àwa wèrè tá à mú igbó àṣejù àmújù àfájù òun la fi ń ba everything jẹ bó ṣe wà yìí ó useful bó dẹ̀ ṣe useful náà ló ṣe dábẹ́. ẹ̀yin lẹ ò mọ o lẹ ò mọ lẹ ò mọ lẹ ò mọ. eléyìí ò dáa igi ti lànà ó dáa igi dáadáa jẹ ní ọgbẹ eléyìí ò dáa ẹwọn bàtà lẹgbẹ fún mi náà. ìyẹn náà wà ókè ah, àwọn gí wo lẹ́nu bí báyìí. èyí ò dá ni gbogbo eré wọn gbúdọ̀ ní kò dá gbogbo púpọ̀ àwọn ìgbà ló dá. agbélé ẹni kò dá sẹ́yìn ń gbégi ni. Ah, ọ̀rọ̀ ẹ ti yé mi ẹ wò ṣé kí n máa lọ. Ah, eh, eh, eh, ẹ bá lọ o. kò dá wọn gbé ìyẹn ní kò dá. ó kìkì ó kìkì tọ́jà bá gbọ́ ọmọ àǹkì ẹ̀ dànù ni sọ́fẹ́lì kọ́sítọ́mà dànù ni. orí o. oh are you mad. or something. ó dà mo ti gbọ́ onírànù sọ́fẹ́lì kọ́sítọ́mà lẹ́ẹ̀ má bínú torí ọlọ́run ṣẹ́gbọ́ ẹ má bínú ṣe gbọ́ ṣé ṣé ẹ láì kéde kí ni kò ní ṣe ẹ má bínú gbà rẹ ẹ bá jó ọmọ ajé láti ìjà màkà ọgá gbọ́ pé jù ú dá. ẹ ẹ lò ẹ lò ó látàárọ̀ igi mélòó lẹ́yìn jọ bẹ̀ yẹn tẹ́ ẹ̀ ṣe kíákíá. ẹ ṣe bá òkè ló lé kọ́sítọ́mà lọ. in what way? wọ́n ní kí n kọ́ pé òun ò láìkẹ́ pé ó là lẹ́nu. ẹ̀ẹ́dẹ́gbẹ́ mi fún. mo tí mo sọ nìyẹn. ó ní kí n ó là lẹ́nu oníkájà gbé mi fún ló bá bẹ̀rẹ̀ sí tọ̀sọ̀ pé kí ló ṣe wọ́n gan-an wọ́n ṣe lágbégi ó tó bá gbégi tó bá yé máa ga tó bá ti wá ga tọkọ ge tó bá ge tọkọ síláàsì. hold on please. sir. eléyìí nìkan lọ gbégi. ẹ lábẹ́bẹ́ sọ fún o ó ní ìdábà gbọ̀ngàn sí ìkọ̀tẹ́ máa ṣe. excuse excuse me ìwọ ni kàn lọ gbégi orúkọ olóòbùrúkú olóòbùrúkú lọmọ yìí. ẹ ẹ lò ẹ lò ẹ lò ẹ jọ ọjà rẹ ẹ sọ ẹ dìkọ ẹ má bínú o bàbá ẹ ló tí bàbá tiẹ̀ bá gbọ́jà lẹ́nu ṣé wàá ní kí òkúta wọnú ọjà yẹn ju abẹ́rẹ́ mọ́ mọ́ bàbá lọ rẹ o kó christ bẹ́ẹ̀ lọ wàá ràn o ẹ lò. ẹ ẹ má bínú jàre mo mọ̀ pé ó ti máa embarrass yín mélòó ni kí tẹ́yìn bí twenty five pieces. twenty five pieces ẹ kó fún wọn uh, we have more than that now we have more than that. eléyìí nǹkan. eléyìí náà dáadé. eléyìí nǹkan ìyẹn wà òkè náà. hello please ẹsẹ̀ yẹn ti fẹ́ kọ́ dẹ̀ tẹ́sẹ̀ mi sì wà ń bẹ̀. ó sì wà ń bẹ̀. ẹ̀yẹ̀ wo dáadáa tí wà ń bẹ̀. ó sì wà ń bẹ̀. sọ wa ẹ̀bọ tó ṣẹlẹ̀ ta ni mo bọ́ sáàdì ẹ̀rín ẹ̀yẹ. òkìkí ló rẹ́rìn bí ọṣẹ wẹ̀ òkìkí sẹ́kọ̀ ṣe é ni. èmi ò rẹ́rìn o. oṣù kún ni dàdayọtọ dàdayọtọ. hello bàbá ẹ ló fẹ́ rẹ́rìn àbí. àmọ́ láàfin ìrora ni. yánà láàfin ẹjọ fi sáà gbé mi dìde. ọmọ tó ṣẹlẹ̀ Okiki Okiki you deserve an award lọ bọ́bá yìí bọ́bá ẹni wèrè mu please. ẹ ẹ ló ẹ òbí ilé wa okùn yàgbà tó ṣe lójú báyìí màálù tó fẹ́ pa báyìí bọ́ọ̀ mórí ẹ̀rì. <laughs> kẹ́ni kan wá ti mú iṣẹ́ máa bọ́ tóbi yàtọ̀ bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ ṣe máa ṣe é wéètì tó ní wéètì máa lò ní ilé ọba bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n bọ̀ sí ẹgbẹ́ ẹ̀kọ́ mi ṣẹ́ni nínú o bẹ̀ gbogbo agbá mi kò gbà lọ́rù bíi màálù bá ládùn mi pàṣẹ ọ̀kadùn màálù ṣé mo kò ní wéètì ẹ wọ́n ti bá bẹ́ẹ̀ fi nìkẹ́ ṣe kẹ̀ ẹjọ́ náà kó bẹ̀ o ẹ náà kó balẹ̀ yín lórí o èyí ti bá mọ̀ pé wéètì yìí lórí ẹ̀ kú. ẹ̀yin tẹ́ ń tàn wọ́n ẹ ṣàmọ́ o ẹni méjì kì í pàdánù ìran ṣègbó ń dọ́gbọ́n parọ́ kan wọ́n ni ìgbà àtọ̀rọ̀ yìí bá máa tú síta ìgbẹ́ ajá ọ̀rọ̀ ẹ wá wọ̀ ọ̀gá gbogbo ń ṣe kátìkàtì ọ̀gá ńlá gbó fagbó eruku lálá ọ̀gá ò máa yẹ o. ó pẹ́ tẹ́ra yìí rọ̀ ó rọ̀ ṣé ti yín rọ̀. Bámi wájú. Sóòmù kú tó wá ń kọjú báyìí. kájọ tá a máa jẹ kíákíá ká máa lọ ìsọ padà. ẹ máa kọ ọrọ̀ ajé ẹ kọ àtàrọ ṣe é ta. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. mo ní kí wọ́n gba owó tí bíbí lè ráyè lọ ara jà mí. mo ní kò jẹ́ kó tó bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ kí lè rí bí ṣá gbogbo kinní yìí pọ̀ mọ́ra wọn mọ́ra wọn. ó mọ wípé owó iná lèmi náà máa ṣàjọ tí máa sẹ́ǹdì sáwọn tó máa fún mi lọ́jà ó sì ń bọ̀ wá gbọ́jà ń rọ̀lẹ́. èmi náà mọ̀ bí èmi náà máa ti wá ẹ̀yà àsìkì lórí yín kẹ́kọ̀ọ́ bí ẹ ṣe ń kíyàn. ẹ mo lọ́rọ̀ láti sọ. ẹ sọ sọ sọ àgbà. ṣe níbí hello hello hello hello your fire argument ẹ ti ẹ ti ẹ ti ẹ ti ẹ ti pariwo ẹ ti ṣe gbogbo ẹ question ni mo fẹ́ béèrè lọ́wọ́ yìí sí èmi lọ̀gá àwọn méjèèjì tí wọ́n dẹ̀ ti ń ṣiṣẹ́ ní abẹ́ mi lọ́wọ́ point ni mo fẹ́ kẹ́ ẹ lọ straight lórí ọ̀rọ̀ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀bù yẹn gbogbo ẹ lọ sí point kí ló ṣẹlẹ̀. ẹ ṣe sáádà fún yín o wọn wọnú ṣọ́ọ̀bù mi wọn fẹ́ pààrọ̀ oúnjẹ. God bless lótìtọ́ àti lódodo mo ta ń jẹ fún wọn mo ta fún wọn tán wọ́n fún mi lówó mi wọ́n dẹ̀ ṣe fún mi lówó yẹn mo fi sínú abọ́ owó mi kò pẹ́ o wọ́n ṣe ń jẹ oúnjẹ yẹn lọ́wọ́ ẹni tó fẹ́ ra oúnjẹ ẹ tó fẹ́ tí mo fẹ́ sanwó fún bó ṣe wọlé dé nìyẹn ǹjẹ́ kí n wọnú agolowó kí n kówó fẹ́ nìyẹn bówó ṣe ní kí n máa mú òun nìyẹn. àwọ̀ ń dà o àwọ̀ ń dà o. tí mi ò bá ta pákó tí mò ń ta yìí iṣẹ́ méjì ni mo lè ṣe nu kí n jẹ́ expert only ó Ah, ah. Eh, lágan ẹ́lísì please àbí kí n jẹ́ lọ́ọ̀yà gbogbo bẹ́ẹ̀ yìí sọ̀rọ̀ ẹ pátá gbogbo ẹ̀ ló ti yé mi ẹ wá lísì sí mi dáadáa kí ni wàá ṣe ṣọ́ọ̀bù yìí. wọ́n wá jẹun ni. God bless you. amen. I put it to you kí ló wàá ṣe máa ṣe I put it to you. okay sir. nígbà tán jẹun wọ́n sanwó fún yín àbọ̀ sanwó. wọ́n sanwó. God bless you. once again wọ́n sanwó. ǹjẹ́ gbawó abẹ́ gbawó. mo tẹ́wọ́ mo gbà á. good good now ní stage tó dé ẹ̀ eré àwòlẹ́ ti wá wá owó yín tì. àdà fún yín. ta ló wọlé ní time tí owó yẹn disappear. ẹ mà ṣe ẹnìkan kò wọlé o àwọn nìkan tó ń jẹun àwọn náà wà nínú ṣọ́ọ̀pù mi o. lambebe sa Ayinde. ọ̀sẹ̀lẹ̀ sà. ṣé bó ṣe rí nìyẹn àwọn ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ni ǹjẹ́ wọ́n bomi fún yín táìmù tí ẹ̀ ń jẹun. bẹ́ẹ̀ ni sà. ẹ gba omi abẹ́ ẹ gba omi. a gba omi. hello please ẹ drink ẹ abẹ́ drink a drink rẹ. God bless you. Are you following me? Yes. Now talento wọlé tó wá béèrè owó lọ́wọ́ yín tẹ sọ lẹ́kan. ẹ ṣe iye onírẹsì tí mò ń gba rẹsì lọ́wọ́ ẹ̀ tí mò ń sanwó fún mi. hold on please I put it to you. yes sir. ó ga ní àbókùrú. Hmm. kò ga púpọ̀ kò kúrú púpọ̀ ó wà average. that's alright which means we fẹ́ close mọ́ bíi table bíi tí àwọn Area eré àbítẹ́ gbé kíní owó sí. ẹ kò dọ́dọ̀ wa. rárá o. kò dọ́dọ̀ wọn. rárá o. God bless you. hello hello Blackie. kò máa yé mi I put it to you go and search your. ẹnu ò mọ owó. Ah, dúró lédè ló ṣe you wan see crazy you wan see crazy. ah bàbá kò sí ọkọ lápò eléyìí jẹ́ kó fúra mi jẹ́ kó fúra mi. ṣé wọ́n ní fọ́ọ̀tì. ọ̀fẹ́ rí wèrè ni. Ah, bàbá mi bá ọkọ náà pọ̀ wọ́n sọ. blaki ah, ó máa ṣe ẹ̀kan fún mi padà sí position ẹ̀ kó jókòó stand by. ẹ má tún náà kà mọ́ ẹ má tún náà kà mọ́ ẹ má náà kà mọ́. ẹ lò gbogbo tí ọkọ mention point mi kí ló sọ. Eh, ṣebí ẹ kún eh, wọn tí ì tú pàǹtì wọn ní wọn ó wà ní wọn ó wà nbẹ nú pátá wọn nú pátá wọn. Ah, kán bọ́ pátá àwọn wo. kán bọ́ ṣòkòtò kán bọ́ ẹ sì o. I put it to you in the court of law ṣé tí àwọn bọ́ ìsìn tí bá tún wọ́n lẹ̀ tọ́ bá tún pátá lẹ̀ ṣe lè dúró wò. Ah, olóṣó ni wọ́n ẹ sì olóṣó ni wọ́n olóṣó ni wọ́n. ẹnu ẹnu ẹ má fojú di anybody you can never judge any book by the cover. Okay. Now, do you know the size of a jota with a kosabe, please? Oh. Èèyàn slim kò ní kó má lẹ́rù burúkú di. Oh. Ẹ lọ careful gan, kẹ́ má ṣàgbà kó nǹkan oh. This is afternoon. If I allow them láti bọ́ pie tiwọn, tí burúkú nǹkan burúkú rọ jáde, can you stand by it? Ẹ jẹ́ kó tiẹ̀ sì bọ́ nǹkan burúkú náà láì ṣe ìjò. Ó kàn fún lóṣó ni. Dada hold on hold on hold on hold on please. Ẹ̀rí tán wọ ní mo rò pé orí burú when i'm talking you don't talk see me as your judge èmi ni mo níbí àwọn bọ́ọ̀sì kọ́ṣẹ́ ń bí ni olórí burúkú lèmi tí mo níbí torí mo yáya péya gan na ẹ wo look at ẹ eh, wo hold on hold on tí ẹ bá bá mi fa wàhálà jù táwọn ọmọ ẹ bá wà lórí ààrẹ i will use my power to sentence you na ẹ fi àwọn victims méjèèjì lẹ wèrè ni mí o so kẹ release àwọn victims yẹn kí á sìn tẹ́ bá fẹ́ rí wèrè bàbá mo fà yín lẹ́kọ̀ọ́ tó ọlọ́run lọ́wọ́ wèrè lèmi náà o. àwọn gbé labẹ́kúta kẹ́ ẹ lọ parí oògùn yín bẹ̀ òkìkí sàásùn sàásùn òkìkí sàásùn ó tún ti sẹ́ o <laughs> kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin ò lè jì. a òkìkí rẹ̀ má gbé ẹrú wèrè ń sìn kí ló fẹ́ láṣọ ya àwọn ṣáà wà ojú ìlójú ẹ̀ ni. ṣé mo parọ́ wọ̀nyí. o parọ́. òkè òkè òkè ọ̀parọ́ má bínú òkìkí wọn la wá rí ṣé o gbọ́ òkìkí a mọ̀ pé owó tọ̀gà fún wa ṣé o gbọ́ tọ́ba ní ká gbà ká fi ra ọṣẹ fọṣọ ká fi jẹun díẹ̀ díẹ̀ ìyẹn owó ìdàkọ̀mú ìwọ nọ́ọ̀tì ẹ̀ torí kò sí tó fowó ṣe o jẹun o ṣe kí ni kò kàn tọ́jú rẹ̀ lásara ni owó tọ̀gà bá kó sí mi lọ́wọ́ tá a fẹ́ kólẹ̀ lọ́la yìí hmm. mo ti lawọ́ mọ́nú ẹ̀ àná ohun tí mo mu lánàá ò dáa kírètì méjì ni mo pa jẹ́ pàkà. ẹ̀ sọ́wárí tó burú lọ́dọ̀ tèmi ni pé mo sì bí bàbá ìjẹ̀bú a máa jẹ lánàá àmọ́ àná ọ̀dà fún òkìkí aná burú fún bàbá ìjẹ̀bú. ṣé o gbé tán ni. mo mú gbé tán. wọ́n gba kàlóta ni. ni. ẹ wàá gbọ́ òkìkí. èmi short short two thousand five ọlásìlọ́gá ó béèrè owó wọn gbowó lọ́wọ́ wa. òkìkí owó tó lọ tẹ ní òtí ẹgbẹ pẹ̀lú tó tọrọ jẹ two thousand èèwọ tí. wàá níyàtọ̀. ṣé ìrọ̀ ni o láwọ̀ mo láwọ́ mọ. ọwọ́ pé làwọn gbé kúrò ní. Ah, ìwọ náà ni ó gbé tán hmm. gbélẹ̀. àti ah. gbélẹ̀. àti gbélẹ̀. ó wá jẹ́ four five. kó o kọ̀ bù wá láṣìírí. kó bá ti di ẹ̀yìn ọ̀la tọ́gà bá ti gbowó tán. a máa rí tọ́ni ẹ padà fún mi. wọ́n sọ yá. ẹ̀yin méjèèjì. ojú iṣẹ́ tó ń ṣe. torí pé ẹ fẹ́ yá owó mi lọ sí wa ń wù. Ah! ọmọ àwọn ah, ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. tipẹ́tipẹ́ ọjọ́ wa tipẹ́tipẹ́ òkìkí kò sẹ́ni tó lè yà wá o. Ah, ààrẹ òkìkí sáàtú. ọwọ́ yẹn wà ní four five. ìyá ìṣèlú kí ṣẹlẹ̀. ẹ máa rán mi iṣẹ́. ẹ máa rí kí n lọ rẹwà ẹ tún máa ń nà mí. Ah, tó o bá ti yá wa àti mm. nínà àti oúnjẹ. o ṣe mọ láti ẹni ìlọ àbúrà fún ẹ. nígbà tí ìyá yín. Mm. ẹ ẹ òkè wa gbọ́ ṣé orí tó bá yá wa yẹn lówó lè ní iye eh. tó yá wa lè ní àti pé àrùn ẹ ń ṣe ara ah, anẹ́kùn yóò sí ẹ̀rọ. olópin a máa ṣe ìbúra fún ẹ. bẹ́ẹ̀ni ogun onígi la máa lò. o máa fi pákó búra fún ẹ. o yà gun owó náà bá mú. owó náà dì mú. Ah. màá yá yín. ah òṣì on one condition. Oh yeah, gbọ́ condition àti kọ̀ndíkì. Number one. Àti see. Ah, Mósè ni ni. Ah. Ṣé ẹ fẹ́ gbà àbí kí n máa lọ? Máa lọ, a fẹ́ Number one. Eh. Ẹ máa máa pè mí ní bọ̀dà. Ah, ah, <laughs> bọ̀dà òkìkí kò lè múyàn lẹ́nu lẹ̀. Eh. Number two. Mm máa bá mi faṣọ sẹ́mi. Ah, ah. yẹ̀kẹ́rẹ́ oníṣẹ́ dakina alàgbà èwo ló ti kù ah, ó ti tán. ọ̀nà àtijọ́ ọgbà gbọ́dọ̀ lè. mi ní four five. àfẹló. four thousand. àìrọ́ mọ́dọ̀rọ̀ rò bóyá kẹ́mi kúkú mú two five tèmi kó mú one five. kí ló ṣẹlẹ̀ gangan náà. ó kìkì owó tuntun wèrè tó ní lọ́wọ́. olè ní. ẹ má dùn ún. Eh, kò sí wàhálà mọ́ fi tọ́po ètò ẹnu rẹ̀ yìí. Ah. Ah. Eh, ẹlẹ́dàá mi ìtọ́ ah, burúkú mo mọ̀ dáná. ọ̀nà àtijọ́ wa kọ́ máa le. ẹgbẹ́ yẹn ṣe bí olè. má fàyà. kì í ṣe bẹ́ẹ̀. ó sì kú five hundred òkìkí má ṣe bẹ́ẹ̀. òkìkí ọmọ dáadáa. ẹ lọ wá kéyìn wá. Eh, rárá máa bẹ́ẹ̀ mú ṣe a jẹ́ pé ó kìkú five hundred sọ́wọ́ wa nìyẹn. ó lè ní mi ìgbà. rárá òkìkí wò ó ṣóorí owó ìtidọ́wọ́ tèmi mi ní lè san ní month end of next month màá tó sanwó fẹ́ o ṣé kò wá yá tó bá bí ẹ dáa má fọṣọ rẹ tó bá pé ìyá àti bàbá ẹ ló bí ẹ eh. má ro oúnjẹ fún mi eh, padà jókòó mọ wulẹ̀ jójó ìyá débi tó o bá jójó ìyá ìyá ó di ọ ta ló sọ bẹ́ẹ̀ fún ọ eh, tó o bá jójó ìyá ìyá ọjọ́ kó ti bẹ̀rẹ̀ ọjọ́ láì rí wò wò yẹ mo ti ṣọ̀fọ̀ mo ti kú akọ mi báyìí akọ yẹ ọ̀gá ti kúrò ọ̀gá ti kúrò ọ̀gá ti kúrò. àṣẹ tó kún máa ń sọ ọ̀gá sì ń sọ̀rọ̀ lọ́wọ́ náà ààrẹ tó ń bó ti kó àti nà ọ́lẹ̀. òpònú ni. ẹjọ ẹlò ẹlò ẹlò òkìkí sórí obituari mi tó fi hàn náà sẹ. sọ́rí ìfà. eléyìí ti ya wèrè àbàbà lọ̀rọ̀ ẹ no problem. ọ̀gá ẹni kí ló ṣẹlẹ̀ ọ̀gá ìjọ ẹ máa ní sùúrù o ẹ máa ní sùúrù o ṣé rí gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn ẹ̀ ń kó lẹ́tà sí high blood pressure ni think anything tó bá ti ṣẹlẹ̀ ẹ calm down ẹ fi sùúrù bá wa sọ gbogbo ẹ̀ náà kọ́ ni kínní. hello Kipshot mo use mo high blood pressure ah, most especially tí owó mi bá sọnù lójijì mo rí owó báyìí one hundred fifty one fifty thousand naira ah. nínú àpò mi àtọwọ́ tẹ̀yìn kọ́ wá àti tí ó wà nínú àpò mi tẹ́lẹ̀ mo kàn fẹ́ kù bọ́wọ́ ṣe fly kò yé mi ah, bọ́wọ́ ṣe disappear kò yé mi disappearance bẹ̀rẹ̀ sí sẹ́nu iléeṣẹ́ mi ẹ wọlé ayé ẹ wá ní kí ni mò ń dọ́ṣẹ́ láyé olówó mi jùlọ tí mi ò rí. yé àmọ́ pé yìí láti lé mi. ó fẹ́ jọ bẹ́ẹ̀. wọ́n pè yín láti lé. ẹ bàbá ẹ ló pè mí. bàbá mi. ẹ tó bá jọ lórí burúkú ṣé mo sọ fẹ́ pé mo gba kọ́ọ̀lù láti lé ló mo bí ẹni. sọ ah, fẹ́ sọ fún ọ̀jọ̀wọ́ ga ni wọ́n ní wẹ́rẹ́ gan gbogbo ẹ̀yìn ẹ̀ ti máa ń jọwọ́ mi tipẹ́ ọlọ́run ẹ̀ máa mú ìyàlá yàrá ilẹ̀ kọ̀ọ̀kan kí ló ń ṣe bọ̀bọ̀ yìí. ẹ wo bí wa wa wa wa wa wa wa torí ọ̀rẹ́ náà ló fẹ́ parí ẹ̀sìn. ẹ ti jọ́ka lówó sí ti máa mú ìyàlá yàrá yín sọ́wọ́ ẹ jẹ́ gbogbo yín máa gbẹ nínú ọ́fíìsì ẹ yà wèrè ní. ó fún ẹ báyìí jáde ìwọ ni gbogbo olóṣù tí òwú òru ju mo wá parọ́ fún yín ni wípé ọ̀gá yín sanwó nù àbí. àbí ẹ ẹ ẹ zà but kò sẹ́ni bọ̀dì tó wọnú ọ́fíìsì yìí ọwọ́ yìí ni kí ìdúrà máa wà so kí ni reason tí owó ṣe máa ń sọnù. èmi náà ni mo kọ́wọ́ mi jẹ tí wọ́n á ké síta ẹ ti ṣe èrè ojú mi ẹ wò ó ẹ jọ ẹ kàrà yín please catch yourself ẹ kàrà yín please wọ́kàtì wọn. Listen to my judgment after count charge I sentence you into five five years imprisonment báwo lè bora owó yẹn dùn mí àti má dẹ̀ mọ́ni tó mú yẹ ẹ̀jẹ̀ ni ẹ máa gbẹ bá mu sọ́wọ́ irú olè burúkú yẹn one fifty thousand tó ń ta ló mówó yẹn nu gbogbo àmì àtàló mu olè wà láàrin wa báyẹn ká furu wa síra wa. kí ló ṣe ṣé torí ọ̀rọ̀ ọ̀gá ló ṣe ń rọjú wọ̀nwọ̀n bí náà dẹ̀ ẹ̀ ọ́ wọ̀nwọ̀n ọdún wẹ̀rẹ̀ lè fẹ́ sórí àwọn àmọ́ ọ̀gá dáadáa tọ́gbọ́n lámbà èèyàn tùnámà ní à tó ná káàdì ọ̀gá ni ike lọ̀gá náà. máa dà lóorun tó dáa lọ́dọ̀ sórí <laughs> tó fún àtọ̀gá jẹ́ bẹ̀rẹ̀ sí ní fakini àbẹ̀jọ́ létí ròwèrè wo ṣé o rọ́wọ́ ọ̀gá wọn ẹ̀ṣẹ̀ máa mú lẹ̀ kò jẹ́ tuntun wá fi wá. <laughs> ṣé wọ́n sọ fún mi sí pé ọ̀gá ń parọ́ báyìí sí mi. Ah, ẹ gbàgbé wèrè. yàrá wa ti sọrú yẹn mọ́. Ah, ah, ṣé kò ṣí ẹ ni. kí ló ṣẹlẹ̀ sọ fún mi kọ́ ọ̀gá mi. bó o bá mi gbọ́ ọgọ́mọ̀dọ̀. má sàárè fẹ́ bọ́ bẹ́ẹ̀ ni fẹ́ bọ́ gàrẹ́ sọ́ọ̀rọ̀ àwa tó bá bí kọ́ ah. ẹ tí o mọ̀ kan tó kọ́ o máa kú tó lọ́rọ̀ lọ́rọ̀ orí tó pa ṣòkòtò okùn ṣòkòtò so. má tẹ̀ dá lóhùn. ilé bàbá rẹ̀ ilé bàbá yìí. bàbá ò sì wo ṣókàn kòròkò lórí burúkú olòṣì ọlọ́run wọ́jíà. ẹ̀jẹ̀ para yín lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. òun ni. ẹ má jẹ́ ká gbára wa jà èèlò lówó ọ̀gá tán wa. wọ́n fi ti lóye bàbá sí jíjẹ nìkan ò bá bàjẹ́ jẹ nìkan lè ta èmi lówó lọ́wọ́. ẹ ló lo lílá wa. one fifty thousand. Ah, onídùúrẹ́ máa sá lọ o ah. onídùúrẹ́ máa. Ah! ká lọ sí club ká lọ jayé ṣé o lọ gbowó nápò ni àbówó gúrúmi àbówá sí i. onídùúrẹ́ máa sá lọ. ọlọ́ akọ̀ fún ẹ ní. onídùúrẹ́ ò ní dúró o. ó kìkì.

I want to love them. I I'm love them. analyze the person's nígbà tí supervisor kò figi fọ́ ní lórí tí n bá tó yẹ tó bá dà lórí ti yẹ ti ń báyìí. mo bó ṣe ń dànù ọmọ tó fẹ́ máa pèpè àfọlárí square fún yìí wọ́n á pa ẹni títí rọ̀lẹ́ ṣe bó lè ní abẹ́ẹ̀kọ́ ẹ lísìn ó jàre yá. àtàwọn ọmọ tí ń wò yìí ní kò ti tajà ọjà tí mò ta ni òkìlẹ̀ wa dákun ẹ bá mi dáríjì àwọn. tí n bá dáríjì wọn kí n kú ẹ wo ẹ lo ẹ wo bá ṣe ń dànù ẹ máa dànù ṣeré mo láìkí ẹ ṣé bẹ́ẹ̀ ṣe máa kú ṣeré náà nìyẹn ẹ máa dànù ṣeré ó wà òkè ó wà òkè ẹ fún wọlé fún wọlé fún wọlé ẹ máa lẹ gíní wà wí on one condition gbogbo yẹn dìde ẹ dìde ẹ dìde ẹ kúlẹ̀ ẹ kúlẹ̀ oyè kúlẹ̀ mọ̀ jẹ́wí bàbá sọ spooky lọ́nà pa mo ní kó kúlẹ̀ lọ́nà pa nà pa kúlẹ̀. wọn náà tó ní ẹ ah, filẹ̀ fi wèrè lẹ̀ èmi ni kò wá lọ mú ayé bàbá ò ní dá kúlẹ̀ bẹ̀. bastard ẹ ẹ ìyá ní kọ́kọ́rọ́ ọlọ́wájú ó dà fún gbogbo wa wèrè làwọn ọmọ yìí wọ́n máa fi style rojọ́ fún ara wọn sí ẹjọ́ ẹ̀ṣẹ̀ wọlé ṣe tí mo fi yàwó rẹ̀ pẹ̀lú go ahead. torí àpẹẹdé fi ṣe ọ̀làjẹ́ jẹ́ àtà jẹ́ kò í ṣe pé apẹ́ẹ́dé fi ṣe báyìí náà. aago mélòó lẹ dé. ẹ̀yin máa wo ìyá o jẹ́rìí ayé ni jẹ́rìí ọ̀run adébíbà yìí ní ẹsẹ̀ wà mí lẹ́sọ̀ lẹ́wù sẹ́pẹ́ twelve sí ni aago kan ọ̀sán ni ó máa ń dé so aago wa àpẹ́ àárọ̀ náà ni. tó lẹ́bùn lẹ́ ń bọ̀ ń bíṣẹ́. ẹja aago mélòó mélòó lẹ máa ń dé tẹ́lẹ̀. pé abẹ́ débi iṣẹ́ ètò ọmọlúwàbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sẹ́mu láti máa dé àgbálẹ̀ àjẹ ìṣe gbogbo tá a máa ṣe lọ́fíìsì àjẹ bọ́tà sí ìsọ̀. ẹ ẹ má bínú irú ẹ kò ní ṣẹlẹ̀ sí wa mọ́. ẹ lọ ẹ fi lẹ fi wèrè lẹ ṣé pé pm greenwich meridian time yẹn ló ń bá mi calculate ẹ fi idiot lẹ mo láìkí ẹ gbogbo calculation ló máa gbé ẹ dé prison lọ ẹ fi ẹ̀yin ìyanu kọ́kọ́rọ́ tí ọmọọṣẹ́ bá wà lábẹ́ tó yẹ kó wọṣẹ́ ní aago méje ẹjọ́ tó bá dé aago méjìlá ọ̀sán what will you do onídàbọ̀n àbá ẹ̀ bó ṣe ánsà mi yẹn. bí ọba jẹ ẹgbò tẹ́lẹ̀ lóòótọ́. àwọn kókó kúkú di twelve pm. kó tó ṣe káòtù. orí ah. kí ló ń ah, bí ọba jẹ ẹgbò tẹ́lẹ̀ irọ́. Eh location driver ló bá mú mọ̀ pm. ṣètùlí wèrè yẹn náà tún ánsà lásìkò ńlá béèrè lọ́jọ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo mọ̀ yí pé ẹ wá láti ọ̀run wá ti wá frustrate mi ni ẹ̀ ẹ̀ dẹ̀ bá mi bẹ́ẹ̀ torí kì í ṣe ọ̀ràn yàn kan mọ́ ẹ̀yin wèrè báyìí wá kọ́ṣẹ́ lọ́dọ̀ mi mo ẹ fẹ́ jẹ́ kí èjì mi reduce ẹ ríran wò tẹ bá ní kí n fọjọ́ lọ́jọ́ lẹ́yìn lẹ́ máa tètè lọ. ọ̀gá ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ gbèsè mílíìkì tẹ máa ẹ̀sìpáyà níjẹ́ tó lọ́ọ́ bí lọ́jọ́ kú yín pé òní pé ọjọ́ ọlọ́jọ́ ọjọ́ òlọ́lọ́ nǹkan sí iwájú orí pẹ́kun tẹ bá kú lọ́jọ́ yín ẹ̀ǹdì àbí. àsìkò wọdà ìlú fún wọdà. dàbẹ iṣẹ́ nísinsì yóò sọ pé iṣẹ́ frustrator ẹ filẹ̀ filẹ̀ ẹjọ gbogbo òṣìtàn sọ yẹn wọn ti jẹ́wọ́ o kí ni rísì tẹ fi pẹ́ dé tẹ bá sọ nǹkan ilé ayé ìyàgbọ́n ọmọ yìí o. bàbá bàbá wàláì tàlàyé ògùn rẹ. àpẹjì wàláì tàlàyé ògùn gbọ́ tí bá parọ́. o kí ló tó fi máa jì wàláì tàlàyé pẹ̀lú ògùn papọ̀ ẹ̀sùn gbàgbé àbí dáyọ̀ wàláì tàlàyé sọ́tọ̀ ògùn ni kò já lò sọ alẹ́ tètè pa yín kí ni rísì tí ẹ fi pẹ́ dé ẹ jẹ́wọ́ please. Ah, yẹ wọ. a wèrè dèdè rìn alára lílọ kí ló fẹ́ sọ àwọn kí ló fẹ́ sọ ah! kí ló fẹ́ Sorry, sorry, sorry. You ruke sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ eh. Sorry. rẹ̀ ọmọ tẹ piano sọ̀rọ̀. sẹ́wọ́n tó bá pa sorry? dànù kí ló fẹ́ jẹ́. ẹjọ́ sọ̀rọ̀ òkìkí ó yá sọ̀rọ̀. ayọ̀ sí club. hello club wọn náà dẹjọ ayáayé a mọ jí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wa lọ gbólójó. tànà gbé fún wọn. èmi gbé colorado. ó gbé nǹkan kan colorado ló gbé orí nǹkan gbé ẹ wò ẹ lè o lẹ́sà gentleman mo láìkí yan ẹ bí wọn kò eré club lẹ lọ nǹkan tó simple mi ò mọ ẹ rẹ láti jẹ́wọ́ kí n bẹ́ẹ̀ máa fún yín punishment fún tó ẹ ẹ sálẹ̀ à ẹ bá tẹ́ ẹ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín torí ìjọ mi tẹ́ bá wá tí n bá fẹ́ lísìn kó má dàbí báyìí rí ṣẹlẹ̀ fẹ́ àtijọ́ wá di gbogbo ẹ̀ báyìí. ọ̀gá yìí sanwó lù lánàá ẹ lọ klọ́ọ̀pù lánàá ẹ gbowó ọ̀gá yẹn lọ fi ṣe fàájì ẹ ẹ tún gbó lóṣó. Ah! ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ẹsẹ̀ mẹ́fà tẹ́ wọ́n sọ́tòrí yín dáfírí ṣé bí òkùnkùn ló fún wa lówó àbí nǹkan àwọn sọkọ̀ lápá ìyàwó ilé. ẹ wọ ẹ mọ tó ṣẹlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́lẹ̀ bí mo fẹ́ bá yín yọ sí yín tẹ́lẹ̀ nígbè ṣé ẹ máa represent wọn ah. ah. kẹ́hìn wá kúnlẹ̀. Ah. mo yọ̀ǹda. bọ̀tí ń gbàtẹ́ tí rí gbogbo ọ̀rọ̀ kò ṣe ń lọ ẹ̀yin náà ti sọ pé ẹ fẹ́ dá sírú ẹ̀ mọ́ adàfúnyàn náà á pọ́n ilé o ẹ ṣe o ẹ bá ká ọmọ o ó jàre o ẹ ṣe o ẹ lówó wèrè olóògbà ẹ kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ ìdájọ́ mi rè é mo pé club lẹ lọ mo free wọ. Ah. dìde kó a dúró lẹ́gbẹ̀ẹ́ mi báyìí máa fọ́nbù ẹgbẹ́ báyìí ẹ̀yin ìdájọ́ mi rèé bá di fi four o'clock lọ́la kọ́ lọ kan ẹ̀yin má gbà. Ah. ẹ ṣe àdúrà kẹjọ tó lọ lọ kó kẹjọ tó lọ lọ. Mami, ẹ bá mi sílẹ̀, ẹ bá mi sílẹ̀, Rose, Rose, Rose, Rose, yàtú ojú mi, wọ́n bá ṣe gẹ̀, ṣe lè kó ṣe gẹ̀, ṣe ọ̀yà bá ṣí. Thank you. lọ́wọ́ dì ìwọ ni wọ́n dúró dè. kódà bá tú pàtàpàtà ló máa kú ó ti ń kú wọn nìkan èmi náà mọ̀ wípé tábádógún ọdún á pé tábádọ́gbọ̀n oṣù á kó èmi náà mọ̀ ìpè ní ni mo dá fún yín kò sì ní dọ̀là iléyá. ó lọ mọ̀mọ́ yìí tọmọ ọjọ́ bá dọ́tọ̀ rí pé àgbààgbà ọjọ́ márùn-ún mo bá wọn jẹ́gbẹ̀mú mo rí ọ̀pá kí ló dé tí o ṣe ń gbà àwọn òbí rẹ̀ láwọn. ẹnlẹ kí lẹ o. mo fẹ́ láwọn ọ̀gá. kò sáyè kò sáyè lọ́dà kò sáyè. mo fẹ́ láwọn ọ̀gá. kò sáyè lọ́dà. Chicken, what's up with wèrè. ẹ ẹ yẹ sà ẹ lọ bẹ jẹ sà àbẹ jẹ sà. àbẹ jẹ wèrè wèrè wèrè àwọn ni wọn ti fi lọ fún mi lálẹ́ kí ló ṣẹlẹ̀. mo fẹ́ rí i. tẹ́ ẹ bá fi lè gbọ́ mọ̀yàn lọ ó máa kú. kí ló ṣẹlẹ̀ kí ló rí. ní last ó gbé ní gbóná dára ní ìjẹta ní ti gáàsì rẹ ó fẹ́ jẹ́ kí gbogbo yín kẹ kú pọ̀ ní. Àtótó lóhùn agogo, ṣẹ̀kẹ̀rẹ̀ lóhùn ọba ìlú. Àtótó lóhùn agogo, ṣẹ̀kẹ̀rẹ̀ lóhùn ọba ìlú. Ojo bá yọ wẹ̀lìwẹ̀lì ẹyẹkẹyẹ kì í ké afẹ́yẹ àwa èrè èké fẹ́rọ. sísì ní gún. awọ ẹlẹ́dà. sísì ní gún. awọ ẹlẹ́dà. kí ló dé tá a ti rò ojú káyé. olórí ojú táyé ò ní wà nítorí pé a ti gbẹ̀mí rẹ̀ tán ṣùgbọ́n olórí burúkú ni ò ti jẹ́ kó wá sí. Ah! yóò wá sí ti tó yóò wá sí ti.

ọmọ ìyá ti rìn hàn ọjọ́ wọ̀nyí ti lọ. ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹ́nì kẹta ọmọ tẹ̀mí bẹ̀rẹ̀ ní ọmọ tó jẹ́ òmìnira kẹta. Ilé àwọn ọmọ ẹni mo tọ́ máa ń ṣe fún wọn. Ṣé mo ṣe bá gbogbo yá náà fún àṣẹ? Ẹ ṣe sùn. Ó dùn mí. Ọmọ ibi tó bá yín fi tì, ó dùn mí kan ṣe sùn. Ṣé irú àwọn ọmọ báyìí? Ẹyin sùn ní màdà. Irú àwọn ọmọ báyìí, ẹbí àpẹ, ẹbí ẹsẹ̀, ẹbí orí ẹ̀dàmú, ẹ̀dẹ̀gbẹ́ inú òṣì tó níyẹn, ẹbí gbogbo ọmọ kan sì òṣì ọmọ ọlọ́run máa máa fún Ha! Tí sì ní gún. Àwọ̀ ẹlẹ́dà. Tí sì ní gún. Àwọ̀ ẹlẹ́dà. Olórí, arábìnrin yóò mọ̀ wá o. Ó dẹ̀ yẹ ká fira wa hàn gẹ́gẹ́ bí ọmọ tá a jẹ́. Torí pé nǹkan tí ọkàn òun ló ń dá sí. Bẹ́ẹ̀ni. Ta ló kọ̀ tó fẹ́ lọ sí ilé ayé lásìkò yìí? Èmi ni olórí ọjọ́ rẹ̀ ara ni kó máa lọ ìgbà méje ni kó fi ara ẹ̀ hó. <laughs> Sínsìn nígún. Àwọ̀ ẹlẹ́dà. Sínsìn nígún. Àwọ̀ ẹlẹ́dà. Àwòdì. Ṣé rántí pé ọjọ́ ìpè rẹ ti súnmọ́? Bẹ́ẹ̀ ni olórí, mo rántí, mo sì mọ̀ pé ọjọ́ mẹ́rin péré ló kù. Ó kú oríire, ó kú ìpalẹ̀mọ́. Àwòdì, ọ̀nà wo ló fẹ́ gbà wá ká lè máa múra jùlọ? Olórí, ìyẹn rọrùn gan nítorí pé ẹ̀kọ́ ti fojú mú mi àwọn òbí mi méjèèjì tẹ̀lé mú yẹn wọ́n ọ̀gbàgbọ́ nínú ẹ̀sìn kankan wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn kankan débi pé àgbà bẹ̀dá mi dúró ṣùgbọ́n ilé ìwòsàn tó wá gbójúlé yẹn gangan ni màá ti já òun lọ ibẹ̀ ni màá gbà padà wá sílé. sísìn ní gún. àwọ̀ ẹlẹ́dà. sísìn ní gún. àwọ̀ ẹlẹ́dà. àtòkò lòun ọgọ́gọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ lòun ọgá tẹ́ ẹ bá gbé lọ sí hospital ó máa kú nìyàn. níwọ̀n gbà tó ní ká má gbé lọ sọ́sìtù kí ni solution kí ni nǹkan tó fẹ́ ká ṣe báyìí. Eh? ètùtù la máa jẹ ètùtù la máa jẹ o. ètùtù. ètùtù la máa jẹ. Eh? wájú náà nìyẹn ti bá àlàyé fẹ́ ṣe. a máa ra nǹkan ẹ̀rọ̀jù. Adà gbọ́dọ̀ ṣe kí aago méjìlá tó lù. Aago méjìlá alẹ́ àbáàrọ̀. Alẹ́. Alẹ́ tàwa yìí. Ó dà kò sí wàhálà. Èlò náà. Bá fún bẹ̀rẹ̀ ṣe, bá méjìlá bá lù ọmọ yín máa kú. Ah, ah, ah, má lọ síbẹ̀ gbogbo nǹkan tó ti sọ náà la máa ṣe bó o ṣe sọ yìí kankan la máa ṣe ó yá ó yá gba ẹ èlò ní kí n fún ẹ báwo ìfẹ́ ni màá gbé ẹ dání fúnra mi. ebi ń pa mí mo fẹ́ jẹun. ó jẹ ìbájẹ́rì ká lọ rànà tàfẹ́ rànà tàbá dẹ̀ rà tán wà á dẹ̀ jẹun. àmàlà tó kún fi àti nínú àtúntò. wo wo wo nítorí ọ̀dẹ́lẹ̀ yìí sọ lọ sínú freezer gbogbo nǹkan tó ló ń fẹ́ mo mọ̀ kó wà bẹ́ẹ̀ lọ di frozen kó o fún kó o jẹ nǹkan tó fẹ́ jẹ. dànù ẹ jẹ́ kí n rí ẹjọ́ mo ń sọ tèmi o ẹni yìí ṣàfà kò é ṣe pásítọ̀ kì í ṣe wòlíì ọlọ́run báwo wá ṣe máa gbọ́dọ̀ òdìdà rẹ̀ dìde lílé yìí mo ń sọ tèmi o ó wà náà ìlélẹ̀ yìí o mo ń sọ tèmi o. ara ẹ balẹ̀ lẹ́nu tá a mọ̀ ní tá a mọ̀ náà ṣùgbọ́n àná ni èmi náà gọ̀ ṣé bí báyìí pàdé ẹ̀ kí ló sọ fún wa nípa arúgbó gbogbo nǹkan tó sọ ṣé nǹkan ni ló sì fún wa ni ó ló ń dá aláàmù kò jẹ ká sùn lórí gbogbo ẹ ṣé nǹkan tó ṣẹlẹ̀ kọ ẹ ni. ó ní àmọ́ èmi sọ ti tèmi o èmi sọ ti tèmi o ẹ èmi sọ tèmi o. báwo la. mo sọ fún yín pé mi ń pa mi ẹ ń pera yín sí kọ̀rọ̀ tó bá fi dàgbò méjìlá ọmọ yín máa Ah ah ah! agbẹ́bí ah. ẹ̀ wọ́n sì bílẹ̀ ọ̀dí sá ah, lọ́sọ̀rọ̀ yẹn ṣe bí Ah, ìbà ohun ìbà eléyìí máa lò ìbà bẹ̀bẹ̀ ìdí bẹ̀bẹ̀ lórí ayé àgbò ara ló máa lọ ìbà. gbégbá tá ń gbẹ̀ngbẹ̀ ní tiwájú alágbèrè bí sáà ń bọ̀rọ̀ tó ní ayé àbùkù náà.

Kí ló fi ṣe báyìí? Kí ló ṣẹlẹ̀ báyìí? Ikú gbọ́dọ̀ o. Ewu dalẹ̀ wojú mi ikú gbọ́dọ̀ ṣọ́mọ mi. Lọ́kọ́ mi bá ti kú máa kú tẹ̀lé ni máa pọ́nà mi sí lọ́rùn. Pọ́nà Ẹ̀rọ àgbẹ̀gbọ́n ẹ káàbọ̀. onígbọ́dágbọ́ méjì. títàyé máa gbáyé títọ̀ máa tọ̀. ẹ̀yin lẹ ò mọ̀ o lẹ ò mọ̀ o lẹ ò mọ̀ o lẹ ò mọ̀ o lẹ ò mọ̀ o. gbogbona gbogbona bí ẹlẹ́wù ṣọ̀pọ̀nà gbogbona. bó agbára yìí pọ̀ gan-an yàmbá yàmbá yẹ ẹ̀bìlà gbogbo àdúgbò ẹ̀bìlà. ilẹ̀ ṣó lọ́dún yóò wọ́n nìkan lọ́pọ̀ lọ́gbọ́n wá ó kọjá òye ọlọ́gbọ́n má wojú ẹ̀ ó kọjá òun tẹrù. àtàkèrè lójó kò má ṣe é fi sójó. bó ṣe rílẹ̀ ń wọ̀ ọ́ tí ẹ kú lé ẹ agbára ìpọ̀ gan-an o. yọ̀ǹbà yọ̀ǹbà yẹ́ yàǹbà yàǹbà yẹ́.